السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí afọ́nitìrà ti ṣe àlàyé fún wa báwo ni àwa mùsùlùmí ti ṣe jẹ́ ẹni tó dára jù ẹni tó dúró dọ́gba láàrin gbogbo àwọn ẹlẹ́sìn yòókù wọ́n wá fi ṣe àlàyé báwo gangan làwọn tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam làwọn ti ṣe jẹ́ ẹni tó dára jù ẹni tó dúró dọ́gba. láàrin àwọn mùsùlùmí yòókù nítorí gẹ́gẹ́ bó ti ṣe yé gbogbo wa àwọn àtàǹsẹ̀ mùsùlùmí àpé oríṣiríṣi bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa mùsùlùmí náà ni wa ó ń bẹ nínú wa wọn ẹni tó jẹ́ wípé àwọn ń gbìyànjú láti tẹ̀lé súnà Muhammad sallallahu alayhi wa nínú gbogbo nǹkan ó sì ń bẹ nínú wa. àwọn ẹni tó ṣe wípé àwọn tako súnà lágbọn abìkan àwọn ẹni tó wá ń tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n dára jù àwọn ni wọ́n dúró dọ́gba láàrin gbogbo àwọn mùsùlùmí yòókù àwọn ni wọ́n dúró dọ́gba láàrin gbogbo àwọn mùsùlùmí yòókù àfààní gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn ẹni tó ń tẹ̀lé sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ni wasatan fi baabi sifaati allahi subhanahu wa ta'ala àwọn ni wọ́n dúró dọ́gba tí wọ́n lọ alọ́jù tí wọ́n sì ṣàṣe ètò nípa àwọn tó jẹ mọ́ àwọn ìròyìn ọlọ́run ọba wa tó ga nípa pé àwọn máa ń ròyìn ọlọ́run pẹ̀lú gbogbo ntọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ tàbí tánàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam fi ròyìn rẹ̀ wọ́n á sì máa pé kìí ṣe tọ́lọ́run gbogbo ntọ́lọ́run bá ní kìí ṣe tòun nínú ròyìn tàbí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé kìí ṣe tọ́lọ́run bá nínú ròyìn nítorí wípé gbogbo ìròyìn tó dáa jù ní tọ́lọ̀ wọn kì í sọ pé ntọ́lọ̀ wọn bá bá sọ pé òun ní kò ní wọn kì í sì sọ pé ntọ́lọ̀ wọn bá bá ní kò sí fóun ń fọlọ̀ àwọn eléyìí làwọn ti ń tẹ̀lé súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀rọ̀ nípa ọlọ́run kò rọrùn fún wa láti mọ̀ nípa pàápàá rẹ̀. nípa àwọn àròyìn rẹ̀ nípa àwọn asẹ́ rẹ̀ àyàfi ọba ntọ́lọ́wọ́n bá bá fi mà wá kò sí ọ̀nà míì tá a lè gbà mọ̀ nípa ọlọ́run tọ́tayọ ọlọ́run lọ bọ́yá gba inú alukur'an àbí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam báyìí ìlà àwọn tó ń tẹ̀lé sunna anabi wa sallallahu alayhi wa sallam ti rí àwọn jẹ́ni tó dúró dọ́gba. yàtọ̀ sí àwọn ahli ta'til aljahmiya àti àwọn ahli tamthili almushabbiha àwọn ń bẹ ní ìdúródọ́gba yàtọ̀ sí àwọn almu'attila àti àwọn almushabbiha àti mà. kẹ́ bó ṣe jẹ́ pé gbogbo wa alhamdulillah ó ti yé wa yéké ibi tí wọ́n bá bi àwa náà léèrè ní ìgbàkígbà níbikíbi bí sọ fún wa kí ni àdìsọ́kàn àwọn tó ń tẹ̀lé súnà anábì wa Muhammad sallallahu alayhi wa nípa wa ó dá wa lójú pé gbogbo wa náà láti anabi wa muhammed sallallahu alayhi wa sallam fi ròyìn rẹ̀ kásì pé kìí ṣe tọ́lọ́n ohun tọ́lọ́n ọba bá ní kìí ṣe tòun ní ròyìn tàbí tá anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ pé kìí ṣe tọ́lọ́n ọba nínú kíni nínú ròyìn. ṣùgbọ́n àwọn ahlu ta'til tí wọ́n pè ní àwọn jahmiya àwọn náà làwọn ẹni tó ṣe wípé wọ́n kọ̀ láti ròyìn ọlọ́run pẹ̀lú ntọ́lọ́ fi ròyìn ara rẹ̀ tàbí tí anabi rẹ̀ Muhammad sallallahu alayhi wa fi ròyìn rẹ̀ àwọn ni wọ́n ń pè ní kíni ahlu ìyẹn ni pé àwọn ẹni fi ẹ̀yìn àwọn àròyìn ọlọ́run ọba wọn sinmi wọ́n fún àwọn àròyìn ọlọ́run ọba ká fi wọ́n ròyìn ọlọ́run àwọn ta wá lẹni tó ṣe kó dúró fún àwọn eléyẹn àwọn ni aljahmiya àwọn olùmọ́ni at-ta'til natijun 'an at-tashbih at-ta'til natijatu at-tashbih ẹnìkan kì í sọ pé òun ò ní ròyìn ọlọ́ọ̀ pẹ̀lú tó wọn fi ròyìn ara rẹ̀ kò ní sọ pé òun fún ọ̀kan nínú àwọn ìròyìn ọlọ́run ọba nísinmi kó wọn kọ̀ láti fi ròyìn ọlọ́run yàtí kọjá yìí pé ntọ́kọ́kọ́ ṣe ni pé ó fi ìròyìn ọlọ́run ọba wéròyìn èèyàn ọkọ ti fi ìròyìn ọlọ́run ọba fi wé ìròyìn èèyàn ó wá wò ó lórí ara rẹ̀ pé kò yẹ ká ròyìn ọlọ́run pẹ̀lú tí èèyàn ní nítorí pé laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí ọlọ́run ọba wa ìlọ́fà ló fi sọ pé gbogbo ntọ́nà fi ròyìn ara rẹ̀ gan kì í ṣe tọ́lọ̀ ìgbà tó káyà yẹn débi ìdajì ìní ọba rí yòókù kà mọ́ ṣùgbọ́n ahlu sunnati wal jamaa àwọn káyà yẹn tẹ́ wípé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùgbọ́ni olùrí ni ǹjẹ́ sábà pé olùgbọ́ ni ọlọ́run ọba ṣé gbígbọ́ rẹ̀ dàbí gbígbọ́ tèèyàn kò dàbí bẹ́ẹ̀ sábà pé olùrí ni ọlọ́run ọba ṣé rírí tiẹ̀ ó dà gẹ́gẹ́ bí rírí tèèyàn kò dàbí bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ahlu ta'til àwọn ńṣe ni wọ́n di mu'attila bẹ̀rẹ̀ látòrí at-tashbih ẹni tó sọ wọn di ẹni tó kọ̀ láti ròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ní àtìsí àkọ́kọ́ wọ́n sàtìsí pé gbogbo tọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ tọ́jọ́ ọdún tí ń bẹ láàrin yàn táwọn bá ní káwọn fi ròyìn ọlọ́run ajẹ́pọ́lọ́ dàbí èèyàn nù ìgbà tó ti jẹ́pọ́lọ́ ọbọ̀ dàbí èèyàn ńkọ́ àyàfi ká sọ pé ntọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ ńkọ́ kìí ṣe tọ́lọ̀ torí di eléyìí ìgbà tọ́lọ̀ ọba bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn àròyìn kullu shay'in halikun illa wajha kullu shay'in halikun illa wajha bí gbogbo nǹkan pátá ní ọ̀parun àyàfi ojú ọlọ́run ọba wa wọ́n ní wájú òyìn ńǹ nítorí pé wájú hù èèyàn lójú táwọn bá sọ pé ọlọ́run ọba náà lójú fèè ajẹ́ pé ọlọ́run dàbí èèyàn nù torí ẹ̀ náà sọ pé kullu shay'in halikun nígbà táwọn fẹ́ ṣe tafsira yẹn wọ́n ní illa dhata àyàfi pàápọ̀ ọlọ́run tí pàápọ̀ ọlọ́run lọ́wọ́ bá ń sọ mẹ́ẹ̀ àbójú ọlọ́run. ojú ọlọ torí de eléyìí bẹ́ẹ̀ nígbà tó lọ́ọ́ máa sọ pé yadullahi fawqa aydihim ọpọlọ wọn lọ sí di pé èèyàn lọ́wọ́ <coughs> èèyàn lọ́wọ́ sábà sọ pé ọlọ́wọ́ máa náà lọ́wọ́ ńkọ́ a jẹ́ pé bí èèyàn ni tó bá pé ọwọ́ ọlọ́run á bí èèyàn bá sọ pé a jẹ́ pé ọ̀bọ̀ lọ́wọ́ subhanallah ìyẹn ni wọn ò lọ sí di sísọ téèyàn sì nírú rẹ̀ ajẹ́pẹ́rù téèyàn ni ó o. àwa lọ́nà tá a lè gbà láti fi fọ́nà àmọ́ àfi ká sọ pé ní tó lòun ní nǹkan ní bẹ́ẹ̀ ló èrò tí wọ́n rí. àwọn eléyàn ni wọ́n ń pè ní wọ́n jẹ́ àwọn pè ní jahmiya àwọn làwọn jẹ́ wọ́n pe pé ọlọ́run tí wọ́n ń sìn torí pé ńgbà tó sọ yìí pé wa huwa sami'ul basir wọ́n sọ yìí pé sami'un bila sam' olùgbọ́ ni ṣùgbọ́n kì í gbọ́ basirun bila basar olùrí ni ṣùgbọ́n kì í ríran hakimun ọlọ́gbọ́n tó dópin ni bila hikma láì sọ́gbọ́n ta'ala Allahu amma yaqulu adh-dhalimuna 'uluwan kabira ọlọ́run gbàtún táwọn alábòsí sọ eléyìí iná wọn sọ pé innal mu'attilata ya'buduna 'adaman àwọn ẹni tó kọ̀ láti ròyìn ọlọ́run pẹ̀lú àwọn nǹkan tó lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ lédè kúkúrú asán lásán ni wọ́n ń jọ́sìn fún nítorí pé kí ni onirohin láyé ohun tí ò ni onirohin níròyìn ọba tí ò sí àwọn ń jọ́sìn fún àmọ́ pé nǹkan kan ń bẹ kọ̀ pé innal mu'attilata ya'buduna 'adaman àwọn ẹni tó kọ̀ láti ròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ asán ni wọ́n ń sìn ntí ò sí. àwọn eléyìí jẹ́ ọmọlẹ́yìn jaham ọmọ sọfwan jaham ibn sọfwan torí tọ̀gá wọn ni wọ́n ti ń pè wọ́n ní kíni aljahmiya wọ́n fi wọ́n sì sọ́dọ̀ ọ̀gá wọn ti ń jẹ́ jaham ọmọ sọfwan. aráàlú tormodhi àbí atẹrmẹdhi tí ṣe ìlú àfa aládìsí yẹn ibẹ̀ ló náà ti wá. arákùnrin yìí máa ẹni tó ṣìnà ni o asìnì lọ́nà tó ti ṣìnà ẹni Jaham ibn Safwan òun náà gba àdádálẹ̀ kámáròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ̀ wọn bá fi ròyìn ara rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì ni o òun náà tún láàfà àfà tiẹ̀ òun náà ni aljaad bónú dirham aljaad ibnu dirham òun láàfà ta ni jaham ibnu safwan jaad ibnu dirham òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pé ntọ́lọ̀ wọn bá fi ròyìn ara rẹ̀ àbọ̀dọ̀ fi ròyìn rẹ̀ aljaad ibnu dirham ọ̀nà àkọ́kọ́ ẹni tó kọ́ wí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam tẹ̀sí ma pé ẹni tó bá ṣe ntẹ́nìkan ò ṣe rí ó yẹ kójú rẹ̀ ó rí ntẹ́nìkan ò rí rí bẹ́ẹ̀ ni ibnu dirham ojú rẹ̀ rí ntí ojú ẹnìkan ò rí rí nítorí pé khalid bùnú abdullahi alqasri. rahimahullah olọjẹ alámòjútó agbègbè ibi tí ibnu dirham wà ẹni tó kọ́kọ́ pé ká máa ròyìn Ọlọ́run pẹ̀lú tọlọ fi ròyìn ara rẹ̀ khalid ibnu abdullahi alqasri òun lọ jẹ́ gómìnà tí aládàáda alẹ̀ wà. ó wá gba ìmọ̀ràn lẹ́nu àwọn olùmọ̀ nínú àwọn pé ayé àwọn tàbíìn ọgbà ìmọ̀ràn lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú àwọn tàbíìn kí ni ká ti ṣe ọ̀rọ̀ aljaad ibn dirham tó ní ká máa ròyìn ọlọ́run pẹ̀lú bá fi ròyìn ara rẹ̀ <coughs> tó ní ntọ́lọ́ bá fi ròyìn ara rẹ̀ ńkọ́ kò ní túmọ̀ kí wọ́n gbà á yànjú láti pa torí pé ẹni tó bá ṣe nìkan ò ṣe rí ojú rẹ̀ ó sì rí ti ẹnìkan ò rí rí wọ́n ní kí wọ́n pa ni tọ́ wọ́n ti dájọ́ àwọn olùmọ̀dájọ́ pé kí wọ́n pa ìjọba tí ó wàá mú tí ó gbófin ró wọ́n á retí ìgbà tí yóò bá mu táwọn fi pa wọn á dá dúró títí di ọjọ́ ọdún léyà màá tó di ọjọ́ ọdún léyà tí gbogbo èèyàn péjọ bìbà ní ẹ̀ẹ́dì níbi tí wọ́n ti kí ìran ọdún Khalid ibn Abdullahi al-Qasri rahimahullah khotaba yawm Eid al-Adha ó lọ́jọ́ ọdún léyà faqal ọwọ́ sọ pé ayyuhan nas ẹ̀yin èèyàn bọ́ṣù taqabbalallahu dhahayakum ẹ̀pẹ̀rẹ̀ léyà ọlọ́wọ́n bá yọ gba iléyà yín fa inni mudahhin bil Ja'd ibn Dirham torí pé Ja'd ọmọ lèmi ọ̀pá lẹ́ran kéde pé wọ́n ń jẹ́ èèyàn kò ní í jẹ o ṣùgbọ́n wọ́n pa sẹ́mi pé àwọn àbá ti dájọ́ ike fún wọn pa ọwọ́ afẹ́ pa lójú gbogbo èèyàn torí kẹ́lẹ́ bá a mọ̀ pé ẹni tó bá dánrú ẹ̀ wò irun tí ọjà àtúbọ̀tán rẹ̀ nù. ó ní Ja'd ọmọ Dirham lèmi ọ̀pá lónìí o. fa innahu za'ama anna Allaha lam yattakhidh Ibrahima kọ́ ọ̀fọ̀nù kúrọ̀ wípé ọlọ́run ọba kọ̀yìn anabi ibrahim aleyhi salam láàyò wọ́n lẹ́mi yóò kẹ́lẹ́ musa tẹ̀lé pé nùrù yọlọ́n pé ọ̀nyẹ́ nìkan láàyò wọ́n lẹ́mi yóò kẹ́lẹ́ musa tẹ̀kílẹ́mà kò sì bá anabi musa sọ̀rọ̀ nípa apá àbánisọ̀rọ̀ sẹ́wọ̀n pé ròyìn lọ́ọ̀ ni pé ń sọ̀rọ̀ ọlọ́run ọba kì í sọ̀rọ̀ fanazala ọwọ́ asọ̀kalẹ̀ látòrí ibi tí tí dúró báwọn èèyàn sọ̀rọ̀ mímbàrí فذبحه في أصل mimbar أو adumbu rẹ nísàlẹ̀ mimbar ẹrí nǹkan mẹ́rin torí pé kí ni ọkọ̀ láti ròyìn ọlọ́run pẹ̀lú òǹtọ́lọ́ wọn bá fi ròyìn ara rẹ̀ torí de eléyìí àwọn eléyìí ni wọ́n ń pè ní àwọn jahmiya ọ̀gá wọn pátápátá oní jaad ibnu dirham ẹni tó gbà lọ́dọ̀ rẹ̀ oníkẹ́ni jaham ibnu safwan. torí rẹ̀ Ja'd ibn Dirham yẹn ó là kókó ẹni tó kọ́ sọ igbe ẹ̀dá ọlọ́ọ̀la alukur'an kí lẹ́yìn wá ń sọ nípa alukur'an naam ẹ ká gbọ́ dáadáa ọ̀rọ̀ ọlọ́run wa ọ̀rọ̀ ọlọ́run ọba wa ǹjẹ́ àwọn aburú ti ń bẹ́ẹ̀ bí ká pè ọlọ́run ọba bí naam tọ́tọ́ pè ọlọ́run aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ ìròyìn ọlọ́ọ̀ ọba sì ni gẹ́gẹ́ bí pàápọ̀ ọlọ́ọ̀ ọba kì í ti ṣe parun bẹ́ẹ̀ náà ni ìròyìn ọlọ́ọ̀ ọba kì í parun torí pa ti sọ pé alukọ́wulu fi sífẹ́tì kàlùkọ́wuli fi dàd ìntà àmà sọ nípa ìròyìn ọlọ́ọ̀ náà ní irú ìntà à sọ nípa pàápọ̀ ọlọ́ọ̀ pàápọ̀ ọlọ́ọ̀ ọba kì í parun ìròyìn ọlọ́ọ̀ ọba náà kọ́ parẹ́ tẹ bá wá pé alukur'ani lẹ́dọ̀ ọlọ́ ẹni tó bá wí bẹ́ẹ̀ sọ́lọ̀ ni o torí pé ìròyìn ọlọ́ọ̀nù pẹ̀lú ti ọ̀tọ̀ sọ́lọ̀ tẹ bá ti pe lẹ́dọ̀ ọlọ́ ajẹ́ pé ó parẹ́ tẹ bá sọ pé ọlọ́ọ̀ parun ajẹ́ pé ọlọ́ọ̀ ọba náà yọ parun wa ìdí nu tí àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ fi dúró wípé kò sí ntọ́jọ́ wípé alukur'an nǹkan ẹ̀dá ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ni. Ja'd ibn Dirham òun là ẹni tó kọ́ pé ní ọlọ́ọ̀n òun náà gba yìí látọ̀dọ̀ àwọn ni kẹ́bẹ̀ ti ṣe máa pé ìsìnà àtọ̀dọ̀ àwọn tó ṣìnà náà wọ́n ti máa gbarú ẹ̀ eléyìí fi hàn wá ikú àwọn Jahmiya àwọn tako àwọn tó ń tẹ̀lé súnà àwọn wọn kọ̀ láti ròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ wọ́n ní kìí ṣe tọ́lọ̀ ṣùgbọ́n àwọn ahlu sunna àwọn ròyìn ọlọ́run ọba pẹ̀lú tọ́lọ́run ọba fi ṣe kíni tó fi ròyìn ara rẹ̀ ahlu sunna tún yàtọ̀ sí àwọn mushabbiha wọ́n yàtọ̀ sí àwọn mushabbiha nípa ròyìn ọlọ́run àwọn mushabbiha àwọn náà làwọn ẹni tí máa fi àwọn ròyìn ọlọ́run وجاء ربك والملك صفا صفا olúwa rẹ̀ wá wá lọ́ba àtijọ́ gbẹ̀ndà kìyàmà àti àwọn mẹlẹ́kà níjọ níjọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ́lá bí ọ̀kan nínú àwọn mùsẹ́ bí haléèrè wípé ṣé ìròyìn ọlọ́run ọba lélẹ́ àbí ṣé ìròyìn ọlọ́run ní bẹ́ẹ̀ ni wàjẹ́ ọ̀rọ̀ bọ́kà olúwa rẹ̀ ẹ̀wá eléyìí kí là ń pè ṣe sífẹ̀tùn fìlíyà ni àbí sífẹ̀tùn dàtìyà. a ti sọ pé ìròyìn pé oríṣi méjì ìròyìn kan wà tó jẹ́ ti iṣẹ́ ìròyìn kan wà tó jẹ́ ti pàápọ̀ lọ. ìròyìn tó jẹ́ ti iṣẹ́ náà lè tọ́lọ̀ wọn bá tó máa ń fi ń ròyìn ara rẹ̀ tó máa ń ṣe nígbà tó bá fẹ́ àti bó bá ti fẹ́ wù. ṣùgbọ́n ṣé ìròyìn pàápọ̀ ọlọ́run ọ̀nà ìlẹ̀ tí kì í ya ọlọ́run ọba nígbà kan tọ̀ní títa bá ń sọ pé olúwa rẹ̀ sì wá wíwá yẹn ìròyìn pàápọ̀ ọlọ́run ni àbí ìròyìn iṣẹ́ ìròyìn iṣẹ́ ìpètò ìgbà tó bá wọ ọlọ́run ni ó wà yóò sì wá bó bá ti ṣe wù ú ìgbà tó bá wọ ọlọ́run ni ó sọ̀rọ̀ yóò sì sọ̀rọ̀ bó bá ti ṣe wù ú ìgbà tó bá wọ ọlọ́run ọba ló máa ń sọ̀kalẹ̀ wá sí sẹ́mọ̀lẹ́ ayé yóò sì sọ̀kalẹ̀ bó bá ti fẹ́ àbí òye wa eléyìí ni wọ́n ń pè ní sifatun feeliya ṣùgbọ́n dàtíyà ile wajha wajha àti ojú rẹ̀ ti ojú sifatun feeliya ni àbí dàtíyà sifatun dàtíyà ìròyìn pàápọ̀ náà kì í ya ọlọ́run ọba nígbà kankan. máàmá ma mana'aka an máa lima yẹ́dẹ́ bí yẹ́dẹ́. yẹ̀dẹ́ kílókíló mú ọmọ forí balẹ̀ fún tí mo fi ọwọ́ mi méjèèjì dá ṣé ọwọ́ sífàtún fi'liya ni àbí sífàtún zàtìyà kìí ya ọlọ́run ọba nígbà kan anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ sẹ́rí inú àdìsọ síwájú wọn à yé dá sínú tí ó sì máa sọ ni hal mazid hal mazid ǹjẹ́ wọ́n sẹ́kù bí ǹjẹ́ wọ́n sẹ́kù bí ẹ máa wọn bọ̀ ẹ máa wọn bọ̀ títí tí ọlọ́run ọba wa Rabbil Izzati wal Jalal tí ó fi gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná yẹn ẹsẹ̀ ọlọ́run ọba sifatun fi'liya àbí sifatun dhatiya sifatun dhatiya wasna'il fulka bi a'yunina wa wahyina máa ti ọkọ̀ ojú omi yẹn pẹ̀lú ojú àwọn ọlọ́run ọba àti iṣẹ́ tá a máa fi ránṣẹ́ sí ọ ojú ọlọ́run sífàtún fẹ̀líyà àbí sífàtún dàtíyà ẹ̀yin ojú ọlọ́run sífàtún fẹ̀líyà àbí dàtíyà dàtíyà káàmù nǹkan méjèèjì yẹn bẹ́ẹ̀. ìgbà tó máa bí ọ̀kan nínú àwọn mùṣàbíhà léèrè pé wọ́n jẹ́ ọ̀rọ̀ bùkà wal malaku saffan saffa wíwá tá mọ báwo ni ó ti ṣe wá àbá mọ̀ wọn ni àmọ́ àwọn tá a nù àwọn tá a ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ mushabbiha àwọn olùfi ìròyìn ọlọ́wọ́ bá wé ìròyìn àwọn ẹ̀dá ṣé wá lè ṣàpèjúwe rẹ̀ fún wa bí sẹ́mi kó ti lóun mọ̀ yọba dìde yọba máa rìn bọ̀ pé gẹ́gẹ́ bó ń ṣe ń bọ̀ yìí ọ̀daràn àwọn ilé ẹ̀ ni ń pè ní kíni mushabbiha àmọ́ ẹni tí ń tẹ̀lé súnà sẹ́nu pé àwọn alákọ̀ọ́kọ́ ọ̀hún kí lẹ́pẹ̀ ọ̀hún sálàṣe jù ní àbálàṣe ètò ẹni tó kọ̀ láti fi tọ́lọ̀ ọba fi ròyìn ara rẹ̀ ròyìn ọlọ́run sálàṣe jù ní àbálàṣe ètò náà aláṣe ètò àwọn eléyìí ń kọ́ aláṣe jù nítorí pé lẹ́yìn tó ti fi rinlẹ̀ fọ́lọ̀ yóò tún wá sọ pé ẹjẹ́ fi hàn yín báwo ni tẹ̀lé pàṣẹ jù nù. sòbákẹ́ náà gbàtọ́ lọ sọ pé yẹ́dùn lọ́ọ́ ìfọ̀fọ̀ àìdí ọwọ́ ọlọ́run ọba ibẹ̀ lókè àwọn ọwọ́ wọn tó máa fi pé báwo yóò ní ẹtẹ wọ yín sísàlẹ̀ yóò bá gbé tiẹ̀ lé lórí pé báyìí táwa àwọn ọmọ tó yé wa ẹni tí tẹ̀lé súnà sọ pé a mọ ìtumọ̀ ọwọ́ a sì mọ ìtumọ̀ pọ́wọ́ ń bẹ lórí ọwọ́ ṣùgbọ́n àmọ́ báwo ni ọwọ́ ọlọ́run ọba ti ṣe ṣe ni ló ti ṣe ń bẹ lórí àwọn ọwọ́ wọn a mọ ìtumọ̀ wíwá ṣùgbọ́n àmọ́ báwo ni ọlọ́run ọba ó ti ṣe ṣe kí ni ló ti ṣe wá tó bá jíjọ́ gbìdàgbé àná tó yé wa tó bẹ́ẹ̀ làwọn ẹni tí ń tẹ̀lé súnà máa wí sẹ́ni kí wọ́n wà láàrin méjì láàrin àwọn aláṣẹ̀tò àti àwọn aláṣẹ̀jù. tọ́ àwọn mùṣabbihah àwọn náà tún ní ahlu tamthil tó ti wọ́n mọ̀ sí àpèjúwe àwọn ìròyìn ọlọ́run tó bá ní ọwọ́ ọlọ́run tẹ̀ wá ń sọ ọmọ ká mélòó lọ́wọ́ àmbẹ̀ yóò ní ah, ọmọ ká márùn-ún nìyà bóòlù wọn ṣe gùn tó ó lé ní mítà kan sí mítà mẹ́rin tó fóònù wá mọ̀ sẹ́mi kó àṣejù nù àbí èsì àṣejù àṣejù nù torí ẹ̀ sẹ́mi kó àwọn eléyẹn wọn ní mọ òyìn ọlọ́run kó sì mọ ṣàpèjúwe rẹ̀ kó mọ ṣàpèjúwe rẹ̀ kó mọ ṣàpèjúwe rẹ̀ ẹ̀yin náà bá bẹ̀rẹ̀ sí ní ìyá sórí yín àbí bẹ́ẹ̀ kọ́ ni ipò ju ọlọ́run ẹ ṣàpèjúwe rẹ̀ pé sẹ̀ntímítà mélòó sí sẹ̀ntímítà mélòó ni ẹ̀yin náà bá yà sórí yín tó ń gbọ́ báyà wọ́n lè pe tọ́ ọ́dà ẹ̀ ṣe ọlọ́run bó ṣe náà dé bóun ló ṣe rí wọ́n tún ròyìn rẹ̀ tọ̀ ọ̀dà ọwọ́ ọlọ́run bóun ló ṣe rí wọ́n tún ròyìn rẹ̀ títí wọ́n bá fi ya ọlọ́run ọba níkíni láwọ̀ ọ̀ràn. àbí òye wa torí àwọn sọ pé wàlmùsẹ̀bíhàtú yàbùdúnà sọ́nàmẹ́n wàlmùsẹ̀bíhàtú yàbùdúnà sọ́nàmẹ́n àwọn ẹni tí ń fi ọlọ́run tí máa ń ṣe àpèjúwe àwọn ìròyìn ọlọ́run kí làwọn ń sìn ère làwọn ń sìn kí ni wọ́n ń sìn èrè nítorí pé wọ́n á máa ṣàpèjúwe títí títí yóò dèrè so àwọn mu'attila kí ni àwọn ń sìn adaman ntí ò sí àwọn ẹni kọ́ láti ròyìn ọlọ́run pẹ̀lú ntọ́ náà fi ròyìn ara rẹ̀ ntí wọ́n ń sìn kò sí nítorí gbogbo tí ọba ti ní ròyìn àmọ̀ pé kò sí ṣùgbọ́n àwọn mushabbiha kí ni àwọn ń sìn èrè nítorí pé ńgbà àwọn ròyìn rẹ̀ tán ṣàpèjúwe rẹ̀ títí wọ́n di pé wọ́n lè yàwòrán rẹ̀ ó di kíni ó dèrè ṣùgbọ́n ahlus sunnah wal jamaa'ah kí ni wọ́n ń sìn Allah àwọn ń sin ọlọ́run sẹ́ẹ̀rí bí wọ́n ti wà láàrin ẹnìkan béèrè lọ́sẹ̀ tó kọjá pé táwọn bá fẹ́ wá di ẹni tí ń di súnà mú ńkọ́ ọ̀nà wo làwọn gbà táwọn fi di súnà mú ọ̀kanu ipe nípa àwọn ìròyìn ọlọ́run ọba ọ̀jẹ̀ kí ni wọ́n fapán ẹni tó dúró dọ́gba ò ní jẹ́ mu'attil ò sì ní jẹ́ mushabbih tẹ́nìkan bá ti jẹ́ mushabbih sáàpé ní alùsùnà alùsùnà torí ẹ̀ ó dùn wọn pera ẹni ní eh, of ahlus sunna wal jama'a in Nigeria àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí eh, shababu sunna ó dùn àwọn ẹ pé wọ́n jókòó kí ló jẹ́ sunna yẹn sísẹ́ ni àbọ̀rọ̀ lásán nàám nàám àké sọ̀rọ̀ lásán iṣẹ́ ni ẹgbẹ́ méjèèjì that is kẹ́mà kẹ́mà ṣe propagation ah propaganda. rárá o iṣẹ́ nítorí súnà yẹn iṣẹ́ ní iṣẹ́ rẹ ló ṣàpèjúwe ipò alùsùnà ni ọ ò nídìí láti wọn pariwo káyé. ọ̀dà nísìnyí àwọn ará ìka wọn ṣe tafsir ó sì pé alùsùnà wal lò màtí wọn ṣe tafsir títí débi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa tó ní wa qalatil yahudu yadu الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء أما يهودي وسوف يقولون وبا أم بنك كاكو أو أم كاكو ṣùgbọ́n wọn ọlọ́run ọba méjèèjì ti ومن ilẹ̀ ni wọ́n wà ó máa ń ná nígbà tó wá débi tí ó ti tún máa bali yadahu mabsutatani ọwọ́ àtúbó ṣe bá nínú tíra tẹ̀síbì tó gbé wájú bóyá jẹ́ làálẹ́ yìí wọ́n á ní bal qudratahu bal qudratahu bali yadahu lọ́lọ́ sọ àwọn àtúmọ̀ rẹ̀ pé bal qudratahu kí ni jẹ́ kúdúrà náà ìkápá rẹ̀ ìkápá rẹ̀ wọn á ní rárá o ìkápá rẹ̀ méjèèjì ń bẹ ní sísí sílẹ̀ irú ọlọ́run ni ó jẹ́ pé kápá méjì péré lónìí nàám ṣé ó ní kápá nù nàám kò ní kápá nítorí pé tó bá ké kápá méjì péré lónìí kò ní kápá nù wọ́n ní àwọn ń bẹ̀rù káwọn ọmọ pé ọlọ́run lọ́wọ́ kọ́ fẹ́ jẹ́ pé àwọn ọ̀fọ́ náà wọ́n èèyàn pé rẹ̀ làwọn ṣe jẹ́ pé túláàsì ló máa túmọ̀ rẹ̀ pẹ̀lú kápá ọ̀kẹ́ ṣé akramakumullah ehoro ní kápá àbí oníkápá ẹ dáhùn oníkápá mẹ́nà ayan oníkápá àbí oníkápá erin oníkápá àbí oníkápá oníkápá ṣùgbọ́n gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ìkápá kálukú pẹ̀lú bó ti ṣe ma ìkápá èkúté pẹ̀lú bí èkúté ti ṣe ma ìkápá ehoro pẹ̀lú bí ehoro ti ṣe ma ìkápá erin pẹ̀lú bí erin ti ṣe tó. abẹ́ẹ̀kọ́ ni a lè pẹ́rù kápá kòkòrò èèrà ìnìkápẹ́ ehoro a sì lè pẹ́rù kápá ehoro ìnìkápá erin sẹ́mi pẹ́ dọ́lọ́ ni gbogbo wọn báwo wá ní ìkápá tọ́lọ́run ṣe jọ ìkápá tàwọn èèyàn náà sẹ́mi pé lẹ́yìn náà jọ ara wọn tó dé tẹ̀ wá fọwọ́ tọ́lọ́run bá tó lòun ní tẹ̀fínrin lẹ̀ fọ́lọ̀ tó rà mọ̀ pé ọwọ́ èkúté ò lè dàbí tehoro tehoro ò lè dàbí tehoro. à ń bọ̀ sí bọ́ sí pé ọwọ́ kan àwọn ẹ̀dọ́ ọlọ́run á ọwọ́ lọ. ntẹ̀ ń sá fún ọ̀nbẹ́nu tẹ̀ sá lọ díẹ̀. torí de eléyìí ẹ̀yin wá kánú tafsir ẹ wá ní bọ́lú kótóra dáwò ẹ̀ sì fọ́nù kó alùsùnà ni ìsá alùsùnà ni ẹ kì í sá alùsùnà kí ló yìí mu'attila mu'attilu ó ti dọ̀kan àwọn ẹni tó fún àwọn ròyìn nísìmí ó ti di àwọn ẹni tó fún àwọn ròyìn ṣùgbọ́n ẹni tí ń jẹ́ alùsùnà òun náà lẹni tó fi rin lẹ̀ fọlọ̀ nípa àpapọ̀ ti ṣe fi rin lẹ̀ fúnra ara rẹ̀ yóò sọ pé àlìyédu màálùmá wàlkẹ́fù majhul wàlìmánu bíhá wàjibù wàsùálù ànilkẹ́f bídà wàsùálù ànilkẹ́f bídà kìsì sí alùsùnà inú wọn sọ pé bàtà lè dáhùn mọ́sùn tọ̀tánì ṣùgbọ́n àwọn ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n bẹ ní sísí lẹ̀ ọwọ́ Allahu a'lamu bí màánà hùmá ìgbọ́lọ́ ọlọ́mọ̀túmọ̀ ọwọ́ ń bí àọ̀ kìí alùsùnà nítorí pé alùsùnà wọn kìí ṣe àtẹ̀fúwìr fìlmáàna tẹ̀fúwìr fìlkẹ́ì àwọn kìí fi tì sọ́dọ̀ ọlọ́run ìtumà torí pé tùmà yé àbí òye tí o bá yẹ lọ dictionary ṣùgbọ́n báwo ni nǹkan náà ti rí òní fi tì sọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àfa tó mú wa mà wípé àwọn ẹ̀sán ń pè lálùsùnà tẹ́lẹ̀ wọ́n kì í ṣe àlùsùnà nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń pè àwọn ẹni tí wọ́n máa ń pè gbogbo àwọn wọn ọlọ́mọ̀tuma wọn wọn máa ń pè wọn lálùsùnà Islam ló fi wọn pé fi ìtú ṣùgbọ́n báwo ni ìròyìn ẹsẹ̀ rí òní máa fi tì sọ́dọ̀ ẹ sì ti alistiwa'u ma'lum ẹ mọ̀ pé kọ̀sọ́pá àmọ̀tuma rẹ̀ ọlá àmọ̀tuma ṣíṣe dọ́gba. wàlùkẹ́ifù mẹjúhùn ṣùgbọ́n báwo lọ́lọ́wọ́ bá ti ṣe wà lórí lókè àgọ́ ọlá rẹ̀ àmà. wàlìmánu bihi wájib kásì gbàgbọ́ pé mbẹ lókè àgọ́ ọlá rẹ̀ níbo ti ṣe tọ́ pẹ̀lú títóbi àti gbígbọ́ngbọ́n rẹ̀ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àwọn ọmọ báwo wasu'alu anil kayf bid'a láti máa ṣe béèrè báwo ló ti ṣe ṣe báwo ló ti ṣe ń bẹ lókè àgọ́ ọlá rẹ̀ kí ni tuma rẹ̀ àdádálẹ̀. eléyìí fi hàn akọ́rin tó ń tẹ̀lé súnà wọ́n máa pín àwọn ọmọ ìtumọ̀ àwọn ìròyìn yẹn ṣùgbọ́n báwo làwọn ìròyìn yẹn ṣe rí ta lọ́mà Allahu Rabbul Alamin. àwọn arẹ nìkan onátùnkìrà rẹ̀ ní ahlus sunna ṣùgbọ́n ńgbà tó fẹ́ bí wa Muhammad sallallahu alaihi sela ó sọlá fún abọ́lọ́wọ́ bá ma títí máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé nígbà bá di ìdá mẹ́ta ti gbẹ̀yìn nínú òru tí ọmọ béèrè pé ta ló fẹ́ pè mí kí ta ló fẹ́ tọrọ nǹkan kí n fún un ta ló ń wá kí n ṣàforíjì fún kí n foríjì. ọwọ́ ni ti ṣe sọ̀kalẹ̀ náà ni mushabbihun olùfi ìròyìn ọlọ́run ìròyìn àwọn èèyàn eléyìí ẹsẹ̀ alùsùnà ẹ kọ́kọ́ di eléyìí mú ìyẹn ni pé alùsùnà mo gbọ́dọ̀ jẹ́ pé bọ́lọ̀ ṣe ara rẹ̀ mo fi rin ilẹ̀ fún mo sì sọ pé ìtumọ̀ àwọn ìròyìn gbọ́ yé ṣùgbọ́n báwo làwọn èèyàn náà ti ṣe rí ta lọ́mọ ìyàtọ̀ àkọ́kọ́ láàrin wọ́n dúró dọ́gba wọ́n kì í ṣe aláṣetò wọ́n kì í sì ṣe aláṣejù. bákan náà Sheikhul Islam tún sọ pé wa hum wasatun fi baabi af'aalillahi bayna al-jabriyyati bẹ́ẹ̀ ahlu sunnati wal jamaa wọ́n tún dúró dọ́gba nípa ń tọ́jẹ́ iṣẹ́ ọlọ́run ọba wa. wọ́n dúró dọ́gba nípa ń tọ́jẹ́ iṣẹ́ ọlọ́run ọba wa. alùsùnà gbàgbọ́ ipe gbogbo nǹkan pa lọ́lọ́run ọba mà sẹ́yìn gbàgbọ́ bẹ́ẹ̀ abẹ́ gbàgbọ́ sẹ́yìn gbàgbọ́ pé gbogbo nǹkan lọ́lọ́run mà èyí tó ti ṣẹlẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ èyí tí ò tí ì ṣẹlẹ̀ ṣé gbogbo wa bẹ́ẹ̀ a ti gbà pé kò sí nǹkan bó ṣe lè tóbi tó kò sí bó ṣe lè kéré tó àfi kó jẹ́ pé mọ ọlọ́run ọba kọ́ ó ti síwájú ẹ̀ sẹ́yìn mọ̀ pé ká gba kádàrá gbọ́ bẹ́ẹ̀ yẹn bá pọ̀ láti gbàgbọ́ kò lè jólùgbàgbọ́ òdodo kádàrá yẹn ó wà lórígun mẹ́rin al-imanu bil-qadar lahu arba'atu arkan gbígba àkọọ́lẹ̀ gbọ́ olórígun mẹ́rin ilmun wa khalqun wa kitabatun wa mashi'a ilmun khalqun kitabatun mashi'a àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn lórígun ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀. gbogbo ẹni tó bá gba àkọọ́lẹ̀ gbọ́ ọ gbọ́dọ̀ mọ ipe àwọn nǹkan mẹ́rin yìí ń bẹ wọ́n ti síwájú sórí rẹ wọ́n láàrin ó dínkù ó ní kóra rẹ sí dààmú nípa nǹkan tó lé tọ̀bà sì ní máa lọ sẹ́rú fún èèyàn nípa ti gbà pé gbogbo nǹkan tó o bá rí ta ló Allah èyí tó o rí kọ́ ọ àkọọ́lẹ̀ nínú orígun rẹ̀ ni mà ẹni tí kò àkọọ́lẹ̀ tí ó ṣẹlẹ̀ títí tá yóò fi parẹ́ ó gbọ́dọ̀ nípa gbogbo nǹkan sọ́lọ̀ nímọ̀ nípa gbogbo nǹkan àbí onímọ̀ nípa rẹ̀ onímọ̀ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì sísẹ̀dá tí ó kọ àkọọ́lẹ̀ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ títí jọ́gbìn dàlùkìyàmà ó gbọ́dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́wọ̀n pé sí wa àti táwa náà ń ṣe gan fúnra wa la jẹ́ àbá ẹ̀dá la jẹ́ ta ló wá dá wa allah ta ló dá ntí wa allah ta ló dá ntá allah ta ló dá taari allah ta ló dá taari allah. so agba eléyàn náà bọ̀ ẹlẹ́kẹta alikitaaba àti gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run tó ti kọ gbogbo nǹkan kalẹ̀ torí pé ẹni tí yóò kádàrá nǹkan kò ní jẹ́ pé ìsìn wọ́n sì tẹ̀wọ́n mọ́ ọ kọ́ pé ẹ tó ṣe atúwárí pé so ibẹ̀ yẹn ń fẹ́ amendment adjustment ètò ọlọ torí ẹ iná ni yàn nàbẹ Muhammad sallallahu alaihi wasallam sọ pé àkọ́kọ́ ntọ́nà wọn bá àkọ́kọ́ dá òun náà ni gègé àwọn olùmọ̀ wa ṣàlàyé wípé àkọ́kọ́ ntọ́nà ń dá lẹ́yìn tó síwájú ẹ̀ nítorí pé àgọ́ ọlọ́run ọba síwájú gègé. àwọn nǹkan míì náà tó síwájú gègé torí ẹ̀ láti sọ pé àkọ́kọ́ ntọ́nà ọba dá lẹ́yìn tó síwájú ẹ̀ òun náà ní kékeré ni gègé faqala Allahu lahu uktub ọlọ́run á sọ fún gègé pé máa kọ́ ẹ̀yàn máa wò pé bóòlù tí wàá lè pa bírò rẹ̀ láti ẹ̀kú kan kọ́ sẹ́bí wọ̀ nìyẹn àníta lọ́ pa aláṣẹ nìsín Allah kí lọ́ pa aláṣẹ ọ̀kan náà àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ní kọ́ máa kọ́ bí ọlọ́run bá lérè pé kí n kọ́ ya ọlọ́wọ́n bá ní kọ gbogbo ntí ó ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ayé títí dòní ayé báyìí lọ́lọ́wọ́n bá ti kọ gbogbo nǹkan kalẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ eléyìí ẹlẹ́ẹ̀kẹta nu ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni èròǹgbà al-mashi'a ọba tí ó kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ àti tí ó ṣèyàn àti tí èyàn ó ọgbọ́dọ̀ jẹ́ ọba eléròǹgbà tó jẹ́ pé èròǹgbà tiẹ̀ ní máa ṣẹ tèèyàn kì í ṣẹ wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. àìmọye nǹkan táwa ń gbèrò tí ò ṣẹ ṣùgbọ́n kò sí ní tọ́lọ́wọ́ bá gbèrò tí ò ní ṣe kíni tí ò ní ṣe pàápàá jùlọ tó bá jẹ́ iradatun qadariyatun kauniyya tó bá jẹ́ èròǹgbà kò sí má ṣẹ torí ti pé iradatun diniyatun shar'iyya wa iradatun kauniyatun qadariyatun wa èròǹgbà túláàsì ni wọ́n gbọ́dọ̀ ṣe ọ wà kò sí tó lè mú yẹ èròǹgbà èyí tó pófin ọlọ́wọ́ bá ọ wà ṣùgbọ́n kì í ṣe dandan kó ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá ọkọ pé kí lèèyàn ṣẹlẹ̀ ń dandan ó lè ṣẹlẹ̀ ó lè má ṣẹlẹ̀ etí ó sì ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ àfi tọ́lọ́mù bá fẹ́ kó ṣẹlẹ̀ etí ò ní ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ àfi ìgbà tọ́lọ́mù bá bá ní kó má ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èròǹgbà kan wà tó jẹ́ pé túláàsì ni yọ ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá gba ọlọ́wọ́n bá lérò ń gbà lórí gbogbo wa pátá pípẹ́ ká jẹ Yorùbá á jẹ àbá àjẹ tí èèyàn kan ló wá ní ìsọba pé èmi wá fẹ́ change ti mo dòyìnbó sẹ́mi kọ́ sanra rẹ̀ jẹ ni àbí ẹ̀kọ́ ni wọ́n sọ pé yẹ́s ní ìsìn o ti sọra rẹ̀ dòyìnbó ṣùgbọ́n ọmọ Yorùbá rẹ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ó ti sọ rẹ̀ di Ìgbò ṣùgbọ́n ọ̀gbọ́n Yorùbá mọ́ àmọ́ ọmọ akíni ọmọ Yorùbá ni sẹ́mi kí nípa pé ntọ́ jẹ náà nù. bàbá èèyàn ó jẹ́ mínísítà ntọ́ wá wúyàn ẹni kí bàbá èèyàn ó jẹ́ ẹni tí ó máa ṣe búrẹ́dì. ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ pọ́ ọmọ kí ni ó jẹ́ ọmọ mínísítà ọwọ́ àwù ike kí bàbá wọn jẹ́ ẹni tí ó ṣe búrẹ́dì bàbá sì chẹ́ǹjì bàbá ò sì chẹ́ǹjì. ohun kí bàbá wọn jẹ́ ẹni tó kúrú ọlọ́run ti lẹ́ni tó ga ni ó bàbá rẹ̀ sálẹ̀ chẹ́ǹjì kò sí pààrọ̀ subhanallah eléyìí wọn pè ní iradatun qadariyatun kawuniya so àwọn kan mẹ́rin ènìyàn gbọ́dọ̀ wà lára kádàrà tọ́ àkọọ́lẹ̀ ó ti síwájú ahlu sunnati wal jamaa ìgbàgbọ́ tiwọn nípa àkọọ́lẹ̀ ó ní pé ọlọ́run ọba ya'lamu ma kana wa ma yakunu wa ma lam yakun an law kana kayfa yakun ọlọ́run máa ń tó ti ṣẹlẹ̀ ọmọ ètí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì mọ etí ò tí ì ṣẹlẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí ọlọ́run bá ti mọ̀. alùsùn náà ti sọ pé gbogbo ń tà ń ṣe pátá àti àwa àti ń tà wa Allah ọlọ́run ọba ló dá wa ọlọ́run ló dá sẹ́tà lè sọ yé wa ọlọ́run ló dá wa òun ló dọ́rọ̀ tá à ń sọ ọlọ́run ló dá wa òun ló dá rìn tá à ń rìn ọlọ́run ló dá wa òun ló dá orí tá à ń rò ọlọ́run ọba ló dá wa òun ló dá ń tá à ń kọ ọlọ́run ọba ló dá wa òun ló dá mọ́tò tá à gùn ọlọ́run ló dá wa òun dá lé tá à gbé ọlọ́run ló dá wa òun dá sọ tá à ń wọ̀ ọba ló dá wa òun dá kọ̀mpútà tá à lò ọlọ́run ọba ló dá wa òun dá ń tá à lò ọlọ́run ọba ló dá wa wàhálùm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá gbà ọ̀kan nínú gbogbo tí mo sọ àti tí ń sọ yìí kéèyàn náwó ẹlòmíì lè pe abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ansẹ́t ní ìsìn ọkọ̀ made in Korea kó lẹ́sìn wá sọ pọ́lọ̀ lọ́dà ṣé ẹ̀yin ṣe méjì pọ́lọ̀ lọ́dà naam abadan torí pọ́lọ̀ sọ pé wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run bá lọ dá yín àti ń tẹ̀sí. ẹ̀rọ ìmúlọ́kọ̀ọ̀kan o tó bá jẹ́ kó lọ́n lọ da wà àti táǹsì pé nínú ntọ́ da wà ń bẹ̀ nínú táǹsì ntí ọ̀ da wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nínú táǹsì à ń sòótọ́ nínú táǹsì à ń da ni ọ̀dà òótọ́ da àbí ọ̀dà ńkọ́ ọlọ́run sì gbogbo yìí. nínú táǹsì a máa sọ ntí wọ́n fi pamọ́ sí wa lọ́dọ̀ èyí tá à ń pè ní kíni àmánà a sì máa jàǹbá ẹni tó fọkàn tán wa èyí tá à ń pè ní kíni khìyànà tẹ̀mọ̀kọ́ àmánà dà bí ọ̀dà khìyànà ńkọ́ nínú táwọn máa náà ni pé a máa jalè nínú sí ọmọ èèyàn yìí máa jalè tó lè jí dáadáa àbí ọ̀dà nínú sọmọ èèyàn máa ṣe yìí máa ṣe zina ṣe zina ti ṣe dáa àbí ọ̀dà ọ̀dà ọ̀dà tábà wá sọ pé ọlọ́run ló dá wa òun sì dá gbogbo ń tà ń sìn ṣé báwo wá ń ti jẹ́ kó lọ́ọ́ dá wa tó tún dá gbogbo ń tà ń ṣe tí ó sì fìyà jẹ wá lórí apá kan tá a ṣe tí ọ̀dà sọ̀rọ̀ kọ́ pọlọ wa gbé ahlùsùnà sọ pé ọlọ́run ló dá wa olóhùn ti dá gbogbo ń tà ń ṣe tọ nítorí wọn wá sọpọlọ àwọn aláṣejù àtàláṣe ètò tọ́ta ahlùsùnà oníke báwo ló ṣe dá wa tó tún dá gbogbo ń tà ń ṣe tí ó sì máa fìyà jẹ wá lórí tí ó ṣe táwọ̀ ṣe sọ iye wa torí ń wípé ń lọ dá zina tó ṣe olódó lè tọjà olódájà ń bá tó ṣe olódárọ tọ wa ṣùgbọ́n àwọn oníṣẹ́ tó fìyà jọ lórí tó ń ṣe tí wò ṣe. eléyìí ni ló mú kí àwọn aljabaríyà káwọn yọjú inú sì tún mú káwọn alukọdaríyà káwọn náà yọjú kọdaríyà àti kíni jabaríyà alùsùn náà sọ yìí pé lóòótọ́ ńbẹ ńtọ́ mi yẹn ṣe ńtọ́ da àti ńtí ọ̀dà ọlọ́run ọba ló dá iṣẹ́ ọmọ èèyàn gẹ́gẹ́ bó ti ṣe dá yẹn ṣùgbọ́n ọlọ́run ọba ó fún yẹn ní làákàì èyí tó ṣe yí pé ọta ara rẹ̀ dẹni tó ní ó tún fún lọ́kàn èyí tó ṣe pọ́ tara wọn dẹni tó ní ìrọ́ọ̀dà ó fún làákàì àtọkàn ọ̀tara àwọn dẹni tó lérògbà èròǹgbà ó mú dẹni tó lè tẹ̀sà ayé àtọ́hùnlọ́hùn ìrọ́dẹ̀tẹ̀lẹ̀tì bìhá yàtọ̀ ọlọ́run bá fún lérògbà tó ti pín látara ló fi máa ń tẹ̀sà sọ́kọ́nà sọ pé wà hadaynahu an-najdayn faman sha'a falyu'min wa man sha'a إنا جعلناه سميعا بصيرا إما شاكرا وإما كفورا ọlọ́run ẹni tó bá fẹ́ kó gbàgbọ́ ẹni tó bá fẹ́ kó sa ìgbàgbọ́ ẹni tó bá fẹ́ kó pẹ́ ẹni tó bá fẹ́ kó sa ìmoore ọlọ́run ni a ti fi ọ̀nà méjì mà iná wà àwọn ọlọ́wọ́ bá fọ̀nà méjì mọ́ ọ̀nà tó dáa tọ̀nà tí ó dà látàrí làákàyè tó lọ́wọ́ bá fọ ó tún fún ọ ní ọkàn àti làákàyè òfin lérògbà látàrí èrògbà wà sẹ́sà. ìdí tí ẹni tí ó jẹ gbádùn lọ́la kìyàmù ó fi jẹ gbádùn sẹ́ni tí ó sì jìyà ó fi jìyà tontukọ́lọ́ náà lọ dá gbogbo tó ń ṣe níṣẹ́ ó náà ní èròǹgbà tó ní tó fi sẹ̀sà tó yé wa èròǹgbà tó ní tó fi sẹ̀sà sọmọ pé nìsín ìwọ léròǹgbà ọ̀sẹ̀ sàti ṣe dáadáa ò ń ṣe dáadáa ọ̀gbàlá dáadáa tó ṣe ìwọ lérò ń gbà ó ti ṣe sàti àìdá látàrí ẹ̀sà tó ṣe yẹn ó jìyà àìdá tó ṣe sábòsí mbẹ́mbẹ́ kò sábòsí mbẹ́ lóòótọ́ ọlọ́run lọ dáṣẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ lọ sẹlẹ́tì ẹ̀ fúnra rẹ̀ wọ́n lọ sẹlẹ́tì tó ṣe níṣẹ́ kì í ṣẹ́nìkan lọ́bọ̀ sẹlẹ́tì ẹ̀ ta ló di ọ lójú ta ló di ọ lọ́pọlọ tó yẹ wa ta ló di ọlójú ta ló di ọlọ́pọlọ tó fi lọ sí zina tẹbi wọn ló wù ọ̀sọ̀ pé ẹjọ́ bá dà kọ́dà àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni wọ́n ń pele yẹn selection ìgbà tó gbégbó ọtí ó lẹ́yìn tó bá wù kó wù wá ní tó bá wù kó wù wá ní wù wá làwọn ṣe kí ni wọ́n ń pele yẹn selection ọlọ́wọ́ bá ló sì ṣe tó fún ọ. eléyìí ó fi hàn wá pé lóòótọ́ ọlọ́run ló dáṣẹ́ wa ṣùgbọ́n àwa kọ́ àwa là ń select àwa là ń fi ń ṣèwà o àwa là ń fi ń ṣèwà o àwa la sẹlẹ̀kì àwa la wù níwà torí ẹ̀ ló fi jẹ́ pé eléyìí ó jẹ́ eléyìí ó gba aláàdá eléyìí ó sì gba ẹ̀ṣẹ̀ eléyìí ó wọ àlùjẹ́nà eléyìí ó wọ iná nítorí pé òun ìlọ́sẹ̀ sàtẹ̀yìn fúnra ara rẹ̀ náà lọ́lọ́wọ́ bá mi sọ pé wọnúdú antilkumul jannatu òrìtùmù hàn bima kuntum ta'malun wọ́n pè wọ́n nù ajogun rẹ̀ fún yín látàrí ntẹ̀ ẹ̀sẹ̀ nífẹ̀ látàrí ntẹ̀ ẹ̀sẹ̀ nífẹ̀ torí pé ẹ̀lẹ́sẹ̀ lẹ́kìtì sẹ́yìn yẹn ọlọ́wọ́n fi ń ṣe kóńgẹ́ ẹ̀sẹ̀ torí ẹlẹ́sìn wà lùjẹ́nà àwọn eléyìí ó sì wọná nítorí tí wọ́n ṣe níṣẹ́ tí wọ́n sẹ̀lẹ́kìtì fúnra ara wọn fẹ́ òkú yé wa ìtumọ̀ ntí alùsùnà sọ nìyẹn pé wọn ló dá yín olódà gbogbo ntẹ́ ẹ̀sìn níṣẹ́ but ẹ̀yin lẹ́gbẹ̀rú rẹ̀ ẹ̀yin lẹ́sìn sẹ̀lẹ́kìtì látàrí sẹ̀lẹ́kìtì yẹn láti jìyà látàrí selection, yẹn láti wà lùjẹ́nà tọ́ ṣùgbọ́n àwọn jabiriya àwọn sọ yìí pé innal abda majburun wa laysa mukhayyaran wọ́n ní ọmọ èèyàn ẹni tó ṣe pé àkànpá ni àjẹpá kì í ṣẹni tó ní àyè láti fẹ̀sà kankan ó dàbí ẹni tí wọ́n so lọ́wọ́ lẹ́yìn tí wọ́n so lápá wọ́n so lọ́wọ́ mẹ́yìn wọ́n á so lẹ́sẹ̀ wọ́n á sọ sínú omi nígbà tó ń sọ sínú omi ó sì sọ pé wọ́n fẹ́ kó mi ọkàn lára ṣé only selection kò sí ẹ̀sà kankan fún eléyìí ni wọ́n ń pè ní majibur ẹni tó ti pé wọ́n jẹ́ ń pa ni wọ́n ní èèyàn ẹni tá a jẹ́ ń pa ni kò sáyè fún láti tẹ̀sà kan kí ló dé wọn nítorí pé ọlọ́run ló dá gbogbo nǹkan náà ló dá gbogbo téèyàn ṣe èèyàn láyè kankan láti tẹ̀sà kankan mọ́ torí ẹni tó ṣe zina ọlọ́run ló ní kó ṣe ẹni tó jalè ọlọ́run ló ní kó jalè ẹni tó mutí ọlọ́run ló ní kó mutí torí rẹ̀ báwo lọ́lọ́run ṣe wá tún fìyà jẹ wọn lórí tọ́lọ̀ ní kó ṣe ọlọ́run ló mú wọn ṣe kó lọ́lọ́run wọ́n ní àpèjúwe èèyàn ọ̀dà gẹ́gẹ́ bí àríṣà fi hàbẹ̀rì ọ̀dà gẹ́gẹ́ bí ìyá adìẹ ni ní iwájú atẹ́gùn kí ni ìyá adìẹ kí ló lè dá sí wọn kébi tó bá wu ẹ̀fúfù yẹn ní ọmọ gbé lọ wọn ní bá a ṣe rí nù pé ní wu ọlọ́ọ̀ fi wá ṣe àwọn ò ní selection kankan àwọn tá a yà ẹ máa wo yọ padà yé wa ṣé aláṣẹ tó làwọn eléyìí ní àbáláṣẹ jù àwọn míì wá yọjú kọ̀dáríyà wọ́n pè wọ́n kọ̀dáríyà láti fi sàmì pé wọ́n gba kádàrá gbọ́ yéèzè pé tuma rẹ̀ ní àwọn tó gba kádàrá gbọ́ àwọn ẹni tó kọ kádàrá kọ̀dáríyà àwọn sọ yìí pé la ya'lamu Allahu ta'ala Allahu amma yaqulun wọ́n ní la ya'lamu Allahu af'ala al-ibadi qabla wuqu'iha. tí ọlọ́run ọba kò nímọ̀ nípa iṣẹ́ táwọn èèyàn ń ṣe síwájú kó tó ṣe torí rẹ pé àkọọ́lẹ̀ ntòsè níṣẹ́ wọ́n ní òtí ìkọlẹ̀ onígbà tó ṣe ni wọ́n tó kọ́ ṣe nǹkan báyìí àmọ́ síwájú kó tó ṣe wọ́n lọ́lọ́ ọmọ ntòsè kó tó ṣe ọlọ́run sọ lọ. àwọn eléyàn pè ní kíni èèyàn fúnra ara rẹ̀ ní òmùra rẹ̀ wà lìjánà èèyàn fúnra ara rẹ̀ ní òmùra rẹ̀ wọná torí òní ọ̀fọ̀ ara rẹ̀ kọ́ńtọ́ bá fẹ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ òní ọ̀fọ̀ ara rẹ̀ kọ́ńtọ́ bá fẹ́ àmọ́ pé ọ̀rọ̀ pé àkọọ́lẹ̀ kan wà lìjánà yọ wọná kan kò sí. ẹ mọ̀ pé àwa sọ pé pẹ̀lú àánú ọlọ́run ó ṣiṣẹ́ o kéde pé ò ní ṣiṣẹ́ àmọ́ pẹ̀lú àánú ọlọ́run ló ṣiṣẹ́ kíni ló ṣe wà lìjánà kò sí ti ń tàn ọlọ́run kankan lọ́dọ̀ àwọn ta ni lọ́dọ̀ kọ̀dáríyà wọ́n sọ pé wọ́n lọ́kọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ bírò ló fi wá kọ́ irú bírò wo láti kọ́ àkọọ́lẹ̀ yẹn ẹ̀wọ̀n pé àwọn ilé yẹn ṣé aláṣejù lẹ́pẹ́ wọn ni àbá aláṣẹ ètò aláṣejù jàbíríyà ńkọ́ aláṣẹ ètò àwọn eléyìí wọ́n débi wọ́n débi àhọ́kángun nípa ntọ́jẹ́ máa kádàrà wọn á ní ìjọ jẹmọ́sí ọmọ èèyàn ọlọ́wọ́ bọ́ ọmọ ń parẹ́ ṣáájú kó tó ṣe. bóun ní sọ wá máa bẹ nínú ìjọba ọlọ́ọ̀ nǹkan kan tó lọ́wọ́ bọ́ ọmọ. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sọba tó dẹ́dọ̀ wá nímọ̀ nípa ntọ́ dábí tó sì jẹ́ pé náà lọ́ba tó ṣe pé ó nímọ̀ nípa gbogbo ntọ́wẹ́ tó ṣe pé nǹkan kan kọ̀ pamọ́ sí ìmọ̀ rẹ̀ tó tiẹ̀ bá làákà ẹ̀ mu ká sọ pé kankan bẹ nínú àkóso ọlọ́run tọ́lọ̀ ọba ọmọ ń pa rẹ̀ wàláhì kò bá làákà ẹ̀ mu. torí délé àwọn kọ̀dárí yánu àwọn jàbírí yánu sẹ́ríkà alùsùnà náà ń bẹ láàrin méjì àbí òsì láàrin méjì ń láàrin méjì. ẹnì kan wá ní alùsùnà lò ó wá ní innal insana musayyaru ó ní innal insana musayyarun la mukhayyaru ipe èèyàn ẹni tá a ká lọ́wọ́ dè ní ọ̀dà nǹkan kan ní nínú ọ̀rọ̀ ara rẹ̀ kò sí fún láti sẹ̀sà. sásọ̀kọ́ alùsùnà nù kí ló ń pè é jàbíríyà tó yé wa jàbíríyà nìyẹn. tọ́ ẹnìkan á sọ pé innal amra unf ay al amru fi ma yata'allaqu bi af'ali al ibadi unf. tó gbogbo tó bá jẹ mẹsẹ ọmọ èèyàn nǹkan tuntun ní sọlọ Ọlọ́run mọ ń parẹ tẹ́lẹ̀ subhanallah kí ni wọn ọ lò kí lè aláìgbàkọọlẹ gbọ nìyẹn àmẹni tó ń súnà yọ sọ gbogbo nǹkan pátá ó ń bẹ gbogbo nǹkan pátá ó ń bẹ wọn á léèrè pé bó lọ́mọ àlìjẹ́nà ti wà àlìjẹ́nà nígbà tó ṣe pọ́ lọ́nà dá gbogbo iṣẹ́ wọn wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́dá ṣe wọn ṣùgbọ́n àwọn ni wọ́n ṣe níṣẹ́ àwọn ni wọ́n hù níwà látàrí sísẹ̀sà tí wọ́n sẹ̀sà rẹ̀ sọyẹ wa ẹ wá lè béèrè pé ókè eléyìí ó hùwà ọmọ àlìjẹ́nà ó sẹ̀sà sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí ó sì hùwà ọmọ ẹ̀ná ó sẹ̀sà sẹ́yìn gbòòwá ni ó ti jẹ́ tó fi jẹ́ pé hmm? wọn gáìdì gbogbo wọn kọ́ sẹ́tì sàlìjánná iná iná lé díẹ̀ á sọ yìí pé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó mú wọ torí pé ẹ̀sà yẹn gan kìí tó ṣe pẹ̀lú èròǹgbà rẹ lásán ọlọ́run ọba mú ọ sẹ̀sà dáadáa ń tiẹ̀ látàrí àánú àánú rẹ̀ sí ọ ọwọ́ amú yẹn ó mú sẹ̀sà sẹ́ ọ ọmọ náà látàrí ṣíṣe dọ́gba rẹ̀ sí ó fi mercy ó fi bá wọn lò ó fi justice ó fi bílẹ̀ yìí wò èwo alábòsí èwo ní justice nínú méjèèjì kò sí ọ̀rọ̀ yé wa ìwọ àánú ni wọ́n rí gbà tó fi jẹ́ mùsùlùmí ìfèrí kí lóò rí gbà justice ẹlòmíràn pé ń bo justice wa sẹ́wọ́n ibi tí justice wa ibi tí justice wa ni pé àtiwọ́ àtòhun ó fún wa kíni ó fún wa làákàyè kò sí làákàyè tiẹ̀ ń dídí kó ṣe tiẹ̀ ń sísí gbogbo alájọ ní làákàyè àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá yẹ pé àwọn ẹni tó ń sìn náà yẹn àwọn kèfèrí yẹn gbogbo wọn ò ní làákàyè ni sẹ́mi pé ó wá fún àwọn mùsùlùmí làákàyè nìkan sẹ́mi pé wọ́n lé pé àá injustice lélẹ́yìí náà ẹ̀ fún àwọn làákàyè láyé ẹ̀ ló jẹ́ ká sìn náà tó bá yẹ pé fáwọn náà làákàyè ni àwọn náà bá sẹ̀ta lọ́dà àwọn náà ní làákàyè àbí kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọn wò pé làákàyè tàwọn tó pé ju tàwọn mùsùlùmí lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni làákàyè tó ti dọ̀tí. alhamdulilayi eléyìí fi hàn wáyé pé ọlọ́run bá fi justice rẹ̀ ó fi bá wọn lò kí ni justice ń bẹ ìyẹn ni pé làákàyè rẹ̀ bá sọ̀rọ̀ tó yé wa ìwọ bá làákàyè tiẹ̀ sọ̀rọ̀ ṣẹṣẹ́ dáadáa ọlọ́run sì fi ọ́ ṣe kòńgẹ́ rẹ̀ àwọn ọ̀bá tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run fi wọ́n lẹ̀ bí wọ́n ti ṣe wà that is justice eléyìí ni ó ṣe sábàbí táwọn ò fi wọ̀ náà àánú ọlọ́run ó mú wa wọ àlìjẹ́nà yóò mú wa wọ àlìjẹ́nà ọlọ́run kò sí wa lọ́mọ àlìjẹ́nà eléyẹn ìṣèdọ́gba ọlọ́run ó mú wa ná kò sábò sínú gbogbo ẹ̀ tọ́ba abiọ́ ìwọ wá ní wọ́n fẹ́ láàrin àánú ọlọ́run àti ìṣèdọ́gba ọlọ́run ṣé justice ló ń fẹ́ ni àbí mercy tọ́ àdókòwò ẹ̀fọ́ ẹlòmíì sọ pé justice àánú ọlọ́run làwọn fẹ́ ọlọ́run bá kó jẹ́ kára rẹ̀. eléyìí ó fi hàn yín bí ahlus sunnah tó ṣe wà láàrin láàrin àwọn ẹni tó ṣe wípé wọ́n jẹ́ aláṣejù kọ̀dàríyà nípa àkọọ́lẹ̀ àtàwọn tó jẹ́ aláṣetò jàbẹ̀ríyà nípa àkọọ́lẹ̀. ẹ̀wọ̀n ara ẹnìkan nínú ẹni tó lòún gba kádàrá gbọ́ ahlus sunnati wal lòun ó sọ gbogbo nǹkan náà sì ti pé kí lẹ́ pé kọ̀dẹ̀rì tẹ̀mọ̀kọ́nà mi ló ń gbà sọ tiẹ̀ tẹ́ ẹ fẹ́ sọ pé a ti sọ pé gbígba àkọọ́lẹ̀ gbọ́ ní nǹkan mẹ́rin kíkọ́ lẹ́ wà lọ ọ́ tẹ́ ẹ fẹ́ sọ pé gbogbo tó ti ń ṣẹlẹ̀ tó ẹnu ọ̀gbá o àmọ́ tẹ́ ẹ fẹ́ sọ pé gbogbo ẹ̀ náà lọ́lọ́ ó ti sọ ọ́ tẹ́ ẹ fẹ́ sọ pé gbogbo ẹ̀ náà lọ́lọ́ kọ́lẹ̀ ẹ pé ẹ jọ ẹ ṣe àlùsùnà kí ni yín kọ̀dàrí aláìgbàkọ́lẹ̀ gbọ́ ni torí ìdí eléyìí ló fà ló fi jẹ́ pé lábẹ́ òfin ẹ̀sìn wàláhì àti ká máa sọ̀rọ̀ sọ. ṣé o kọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí àwọn èèyàn ọ̀ká fún wọn kàn máa sọ̀rọ̀ wọn ni ẹni tó bá ti yanu báyìí gbogbo tó lè sọ ẹni kèfèrí olú jáde lẹ́nu rẹ̀ tí ó sì ní bìlà torí délé ẹja á máa sọ̀rọ̀ wa táàbà máa sọ. bákan náà sabatun wowo sheikhul islam wọn tún mú àpèjúwe kẹta wà nínú tí ó jẹ́ àmọ́ ìyàtọ̀ láàrin ẹni tí ń tẹ̀lé súnà àti ẹni tí ó tẹ̀lé súnà wọ́n ní wàfi báàbí wàcídì lẹ́hìn bẹ́yìn almọ̀rjẹ́ẹ̀tì wàlwàcíyẹ̀tì minal qadariyẹ̀tì wàhàyèrèhìm. bákan náà wọ́n ní pàǹtó jẹ mọ́ àwọn ìlérí ìyà ìlérí ìyà tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn ẹni tó kọ tiẹ̀ alùsùnà wọ́n tún dúró dọ́gba wọ́n tún dúró dọ́gba láàrin mọ́rjíà. àti àwọn wàhídíyà láàrin murji'a àti wàhídíyà ahlu tún dúró dọ́gba ń bẹ̀ a kéèyàn máa tẹ̀lé sunna dáa pọ̀ tọ́ba máa ń pa rẹ̀ o kéèyàn tí wọ́n kàn lẹ́ báàjì máyà tí wọ́n máa rẹ̀ jẹ tàbí òye wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ahlu níbikíbi pàápàá ń nàìjíríà ilẹ̀ haúsá ilẹ̀ báyìí ni wọn wọ́n ti ẹlòmíì límítì ẹ̀ lórí nǹkan kan níjọba ti ta kó báyìí kò bá jẹ́ súnà náà wọlé yìí ìgbà tí èèyàn máa ń pa rẹ̀ sótúmọ̀ sí pé kò sí fa tọ̀ àpèjúwe kẹta yìí ó ń bẹ náà alukur'an ó ń bẹ náà alukur'an àwọn àlérí ìyà tọ́lọ́run bá ṣe àwọn ìlérí ìyà tí Ọlọ́run bá wá fún àwọn ẹni tó bá kọ̀ tiẹ̀. ọlọ́run ọba wa ọsọ nípa ẹni tó bá pààyàn ọlọ́run ni wa man yaqtulu mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá mọ̀ á mà. olùgbàgbọ́ òdodo kan gbogbo ẹni tó bá mma ma pa olùgbàgbọ́ òdodo kan ìwọ tó máa pa àyàn tó ti pọ̀rọ̀ gbọdọ̀ tí ìṣẹ̀lẹ̀ láàrin yín máa pa ó kù àwọn lọ́lọ́wọ́ bá ń bá ń bì máa ń ti retí àwọn ọlọ́ni gbogbo ẹni tó bá ma nìkan ẹyọ a ọlọ́mọdé ah, àmà. iná jahannama ilẹ̀ sàn rẹ̀ khalidan fiha inú rẹ̀ ni wọ́n máa bẹ láéláé àti ẹni tó wọ ọ́nà tí wọ́n tún yọ jáde kúrò nínú rẹ̀ sí àlùjánnà ó kórìíye àmẹ́lẹ́ yìí ọlọ́run sọ pé khalidan fiha inú rẹ̀ ni wọ́n máa láéláé eléyìí tó yẹ àbí òtún yà òtún yà iná yun ọlọ́run ní kullama khabat zidnahum sa'ira gbogbo gbà tó bá ṣe bí à ń kú á tún fi náà kún náà yẹn. kullama nadijat juluduhum baddalnahum juludan ghayraha liyadhuqul adhab ní gbogbo gbà tí awọ wọn tó bá ti di pé jóná di èédú ọlọ́wọ́n bó tún yí awọ wọn padà fún wọn yóò fún wọn láwọ tuntun nítorí kó lè bá tọ́yàwó nítorí pé tí ó bá ti awọ lára èyí ma pípé iná ń dùn yàn àmọ́ táwọn bá ti di ara èèyàn gbọ́ iná ńlára torí ẹ bí awọ bá ti ń jóná ọlọ́run bó tún fa yọ sọ àwọn wọn dọ̀tun kí ìyà ó lè bá tún di ọ̀tun fáwọn ọ̀daràn la yamutu fiha wala yahya kò ní kúnú ẹ̀ kò ní sẹ́mi oríire àbí oríire oríire orí ibú ọlọ́mọsí wa ló lórí ibú ọlọ́ni khalidan fiha inú rẹ̀ ní ọmọbẹ láéláé wọ́n fi bọ̀ wọ́n hù àárẹ̀ yìí gbogbo àwọn òye burúkú ni eléyìí gbà ẹni tó máa ma pa mi nìyí yàtọ̀ sí pé wọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé wà á kọ́bí bàbá àwọn àlẹ́ yìí ọlọ́wọ́n bọ́ wàá bínú sí ẹni tí ọlọ́wọ́n bá bínú sí ta ló lè yọnu sí tọrọ rẹ ó dire kò sí. wàlẹ̀ ànáhù à ètò tó burú jù ọlọ́wọ́n bá tún gégùn fún un. wà á dẹ̀lẹ̀ hu àdẹ́bẹ̀ ọ̀dìmà ọlọ́wọ́n bá tún wá ti pèsè ìyà tó tóbi fún nínú náà yìí torí rẹ̀ láti sọ yìí pé tẹ̀rí ìyá ní gbẹ̀ndà àlùkìyàmọ̀ ọlọ́mọdé àmọ̀ àmọ́ tó máa sọ pé ìyá ọ̀wọ́ ná tó máa sọ pé ìyá ọ̀wọ́ ná tó túmọ̀ sí pé òpin ìyá tí ó jẹnu àbí bẹ̀rẹ̀ ìyá tí ó jẹ ìbẹ̀rẹ̀ ìyá tí ó jẹnu kìí sòpin rẹ̀ tó rò pé yé wa torí pé ìyá tó ń bẹ nínú ná tó tayọ ọkọ àwọ ná ọlọ́mọdé àwọ ná àbí ẹ̀ ẹ̀ ṣe làákà ìsọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni fẹ́ jẹ ẹ̀san rẹ̀ nínú jahannama níparí ọlọ́run tún ní wa a'adda lahu 'adaban 'azima ọlọ́run tún ti pèsè ìyà ńlá lẹ́dẹ̀ ṣé ìyà ńlá yìí jahannama náà nìkan ni àbí ìyà míì tí ó tún rí nu jahannama ìyà míì tí ó tún rí nu jahannama ni yẹnni pé ìbẹ̀rẹ̀ ẹ̀yà pípọ́ máa ná wọná sẹ́mi pé ọlọ́run sọ nípa àwọn ọmọ pé òtútù kó tútù burúkú ò ní mú wọn bẹ́ẹ̀ sẹ́wọ́n pé nu tí wọ́n máa bá àwọn ọmọ anánu tiwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni sòsẹ́ ti máa ń pín ṣẹ́jàrẹ́tẹ̀ zọ̀kúmi ṣẹ́jàrẹ́tẹ̀ mal'unata fil Qur'ani oúnjẹ tiwọn nu kàlùmọ́lì yàgòlè fil butun fàgọ́lì hamim tó jẹ́ pé wọ́n ti ń jẹ́ yọ́ mọ ọ̀hún wọn ni nígbà tí kòkò ń hó kpokpokpokpokpo a ọmọ tí wàá lọ́ máa ná. akérè tẹ́ jẹwa jẹ́wà jẹ́wà yẹn dànù yín rú sẹ́wọ̀n pé láyé ń bẹ̀ ní gbádùn torí pé gbogbo nu yín pòpòpòpòpò àwọn ń ti oúnjẹ burúkú ni wọ́n mọ̀ á jẹ kí tó o ọlọ́dún alọ́mọ náà ẹ wá wọ àyà yìí jẹ̀mà ẹ wọ àyà yìí sẹ́ẹ̀rí pé ó le àbí ò le ó le wàláhì ìlérí lé burúkú olówó bá ní qul ya ibadiya alladhina asrafu ala anfusihim sọ fún wa rí anabi muhammed sallallahu alayhi wa sallam bí ẹ̀yin ẹrú èmi ọlọ́run ẹ̀yin tó ṣe pé ẹ ti tayọ ẹnu àlà lórí ẹ̀tọ́ ẹ̀mí ara yín ẹ ti ṣàṣejù nípa ẹ̀tọ́ ẹ̀mí ara yín la taqnatu min rahmatillah. ẹ sọ ìrètí nù níbi ìkẹ́ ọlọ́run ẹ má jákàn ẹ̀yin náà fẹ̀mí síbi pé ẹ lè rí ìkẹ́ ọlọ́run wọ́n tó ti dáràn dáràn ó ti payanpayan ó ti ṣe zina ó ti jalè jalè ọ̀daràn burúkú ni gbogbo bí ti fẹ má èèyàn bú àwọn ọmọ wa wò pé ikú ló ń retí wọn sòsẹ́ mọ̀ pé ọlọ́run bá fi imáni sí lọ́kàn yín wá àti tọrọ àforíjì so àwọn ìgbà tó lọ bá olórí gbandoku tó ti pé nǹkan sin náà kò ní mà ẹjọ́ nǹkan tí mo ṣe ni o mo pààyàn ọgọ́rùn-ún dín kan o lè foríjì mi pé kí ni mo pààyàn ọgọ́rùn-ún dín kan ni ọlọ́run wa ti kí ni ṣé ó bo kò sí irú rẹ̀ náà ń bẹ láàrin àwọn èèyàn náà nísìnyí láwọn tó yẹ pé wọ́n kàn sin lọ́run ò ní mà irú ẹni tó sọ fún ọ pé tó bá lo òdi olóòkú tó bá jẹ ká lóde olóòkú iye òkèlè tó bá jẹ iye ọdún tó ṣe nu nàjà nàmọnù mo ló ti rí mo rò pé yé wa irú àwọn ẹsẹ̀sìn sẹ̀sìn tí ń kàn sẹ̀sìn lásán pẹ̀lú àìnímà irú wọn ni máa ń wí báyẹn tọ ọmọ ẹni ọlọ́run ní forí derú rẹ o ọ̀pọ̀ àyàn ọgọ́rùn dín kan kò sí àyè ọba kúkú pa ọ náà wọ́n fi pé ọgọ́rùn tóbi wá lọ sọ́dọ̀ olùmọ̀ ó sàlàyé fóònù olùmọ̀ sì ní a ah, bóòlù ẹsẹ̀ ṣe lè pọ̀ tó tọ́lọ̀ ọ̀bọ̀ ní sàforíjì rẹ̀ fún ọlọ́wọ́ forí rẹ̀ jọ ìlú tó wà sílẹ̀ lọ sí báyìí torí pé ìlú tó wà ìlú burúkú ni ìlú tó gbọ́ láyè tó fi dára báyìí tó ronú kúwàdà máa lọ síbi báyìí ibẹ̀ àwọn ẹni tí ń sin náà wà ń bẹ̀. báyìí ọlọ́wọ́ bá gba àforíjì ọkùnrin yìí báyìí torí ẹ̀ la taqnatu min rahmatillah ẹ mẹ́jà kan níbi ìkẹ́ ọlọ́run ẹ mẹ́sọ̀ ọ̀rẹ́ sínú níbi ìkẹ́ ọlọ́run torí de eléyìí ló ti jẹ́ pé kò yẹ kí mùsùlùmí kọjá ẹni tí ó mọ ẹrù aburú sọ́lọ̀ kí ìtumọ̀ rí wa burú sọ́lọ̀ onáà ní pẹ́pẹ́ ti já kàn níbi ìkẹ́ ọlọ́run kó tó kú torí ẹ̀ ló fi jẹ́ pé tẹ́ ẹ bá rẹ̀ ń tún pọ̀ kakú lọ àwọn tó gbọ́ lọ́n gbọ́ tí lọ́rọ̀ rí lẹ́nu nípa ọlọ́dọ̀ rẹ̀ wọ́n bá sọ dáadáa pé à jẹ́ kí èrò rẹ̀ ọ́ pẹ̀lú gọ́lọ́n dáadáa lọ́ba pàdé lọ́dọ̀ lọ wọn náà gan ekuku ṣe ẹni tí màá tọ́ lọ́wọ́ bá ṣeré ó sì dá wa lójú pọ́ lọ́wọ́ bò ní firú rẹ lẹ̀ yọ kẹ́ ọ yọ gẹ́ ọ so that èrò dáadáa ní ọba dọ̀dọ̀ lọ. ọlọ́ni ilá taqna min rahmatillah ẹ mẹ́sẹ̀ jákàn níbi ìkẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọba aláforíjìn tó bá tún foríjìn yẹn lẹ́sẹ̀ yóò tún kẹ́yìn. sẹ̀wọ̀n pé ayé alákọ̀ọ́kọ́ sọ nípa lérí ìyà ayé ẹlẹ́kejì ń sọ nípa àdéhùn ìgbádùn àdéhùn ìgbádùn àtàforíjìn. báyìí ẹ̀tún àwọ̀ ayà yìí ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ọlọ́run ọba kò ní í ṣe àforíjìn fún ẹnìkan tó kú lórí pé ń ṣẹbọ sọ́nà láì tọrọ àforíjìn téèyàn bá kú lórí pé ń ṣẹbọ sọ́nà tí ò tọrọ àforíjìn ọlọ́run ọba ò ní foríjìn ṣùgbọ́n ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ tí ò tó ìṣẹbọ sọ́nà tó wá kú láì tọrọ àforíjìn ọlọ́run ọba ò forí jẹni tó bá wù nínú irú àwọn eléyìí yóò ṣàforíjì fẹ́ni tó bá wù nínú irú àwọn eléyìí odorísì àyà kan ṣe ìlérí ìyà pé kò sí kò ṣàforíjì fẹ́ni tó àyà kejì ń sọ gbogbo eze pátákáfà àforíjì wà tí ẹ bá tọrọ àforíjì àyà kẹta ipe ẹni tó bá kú o lórí ìṣẹbọ tí abẹ́ni tó kú lórí ẹ̀ṣẹ̀ mi tí ò tó ṣẹbọ tí ò sì tọrọ àforíjì tó fi kú tó bá wọ ọlọ́run kọ́ ó lè foríjì tó bá sì wù o lè kọ́kọ́ fìyà jẹ kó tó wà lìjẹ̀nà. báyìí tẹ́ bá ti gbọ́ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta iye bẹ́ẹ̀ làwọn èèyàn pín sọ́nà mẹ́ta. ọ̀kan wà pọ́ńpù wọn ni mọ́rùjíà mọ́rùjíà àwọn tí wọ́n ní kò sí ń tọ́kasẹ́ pẹ̀lú ìgbàgbọ́ òdodo kò sí ń tọ́ka iṣẹ́ ṣíṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo torí di eléyìí làwọn ti sọ pé al-imanu ma waqara fil qalb imani ti ń bẹ lọ́kàn ni tí imani bá ti ń bẹ lọ́kàn rẹ̀ fa anta mu'min òbùkátà kó kírun òbùkátà kó gbààwẹ̀ òbùkátà kó yọ zaka òbùkátà kó ṣe hajj tó ń ta ìbùkátà àti ṣe kankan nínú gbogbo rẹ̀ fa anta mu'minun mu'mini ni ọlọ́dọ̀ ni lọ́dọ̀ àwọn murji'a. الذين أخرجوا العمل من مسمى الإيمان فعرفوا الإيمان بأنه ما وقر في القلب وقال بعضهم قول بيتا أقاك أنه هيك إيماني من توبات ويبين لاسا أو مرجيان تريره لو تسويه لا يضر مع الإيمان ذنب لا يضر مع الإيمان ìmánì dá tìmánì bá ti ń bẹ lọ́kàn rẹ ẹ̀ṣẹ̀ yóò wò lè ṣẹ̀ kò lè kó bọ̀ tánu mọ́rìjìá torí kí ni olùyà ìbáàdì alladhina asrafu ala anfusi la taqnatu min rahmatillah àyà kan dì múnu inna allah ghafurur rahim gbogbo àwọn àyà tó sọ pé inna allah ghafurur rahim wallahu inna allah afuwwun ghafur. gbogbo orú àwọn àyà tó ń sọ nípa àmójúkúrò ọlọ nípa àwọn àforíjìn ọlọ eléyìí làwọn rí kà àforíjìn àforíjìn tọ àwọn ọmọ pé ah, gbogbo olè tó máa ọlọ́wọ́ bó róró sórí gbogbo tó ń ṣe ìmọ̀ọ́nì náà ni máa bá a so bẹ́ẹ̀. ẹ rí i pé bí àwọn tọ̀rí kan ní sìn àbí òye wa gbogbo àwọn bí àwọn tọ̀rí kan kankan yẹn àbá tó yẹ pé ìwà ìwà ìwà náà ni nínú tẹ́ bá tó ṣe kú tẹ́ bá tó ṣe kínní gbogbo eléyìí ò ṣe nǹkan kan ọlọ́wọ́ bá wà òróró àwọn eléyìí nìkan pọ́ lọ́n burú ọlọ́wọ́ burú járe àbí òye wa so àwọn eléyìí pè wọ́n ní kínní mọ́rìjíà àwọn kejì àwọn àwọn sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ sẹ̀wọ̀n káwọn eléyìí sọ pé ẹ̀ṣẹ̀ kì í pa ìgbàgbọ́ òdodo tó bá ti wà lọ́kàn lára òbúkátà kó ṣiṣẹ́ kan gbogbo tó bá wù ọkọ tí mani bá sá ti wà lọ́kàn rẹ̀ àlìjáná náà ni. tọ́ àwọn kejì sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó nira téèyàn bá fi lè ṣẹ̀ ọlọ́run ní forí jìyàn àwọn kàwárí jù ìyẹn pé tí gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀gbọ́dọ̀ tó tẹ̀ mà sọ wá ṣeéṣe <laughs> kullu bani ádámà ọ̀pọ̀ wa khairul khatta'in at-tawwabun bó láti ṣe irú àwọn àdìsí bẹ́ẹ̀ àdìsí tó sọ pé tí ìbá ṣe pé ìṣẹ́lọ̀ ẹ̀ ń tọrọ àforíjì ni ọlọ́wọ́ bọ̀ bá pa yín rìn kọ́ wá pa wọn mí dípò yín tí wọ́n mọ̀ ṣẹlọ̀ tí wọ́n mọ̀ tọrọ àforíjì. báwo ni inna Allaha ghafurur rahim ó ṣe ṣe inna Allaha afuwwun ghafur báwo ni ó ṣe ṣe gbogbo àwọn sọ pé tí wọ́n bá ti gbọ́ lóhùn gbọ́ òtún gbọ́dọ̀ ṣẹ̀ torí ọ̀gbọ́dọ̀ parọ́ rárá òsì àbí òye wa gbogbo ẹsẹ̀ ò gbọ́dọ̀ wú àwọn wa méjì àwọn kan kàwárì àwọn àwọn ni wọ́n ń pè ní wàhídìyà sẹ́ẹ̀rí àwọn méjèèjì o àwọn tá tá pè ní kíni mọ́rjíà àwọn kejì tá pè ní alùwàhídìyà ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àjọ méjèèjì ojú kan wọn fi ń ríran ojú kejì ti fọ́ torí pé àwọn ìgbà táwọn wọn fẹ́ ríran kángun síbi àforíjì làwọn rí. n ò ríran rí àwọn àlérí ìyàtọ̀ wà nù alukur'ani àti sunna sẹwárí àwọn wàhídíyà ojútọ́ kángun sí bi ìlérí ìyà làwọn fi ríran gbogbo àyàtọ̀ wà níbi ìlérí ìyà làwọn rí àyàtọ̀ sọ pé àforíjì wọn ò rí kété pé wọn ò rí o yẹn ni pé wọn takò torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ojú kan fi ń ríran àwọn wàhídíyà pín sọ́nà méjì khawarij àti mu'tazila. Khawarij àwọn lè ju Mu'tazila lọ àwọn sọ pé nítorí àti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó tún gbọ́dọ̀ sẹ̀ mọ́ tọ́ba wá sẹ̀ ńkọ́ wọ́n ní tó bá ti lè sẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan ẹ̀yin náà sì mọ kàbáyìrì bọ̀nù ẹja má pèjúwe wa shirk naam al uququl walidayn az-zina qatlu an-nafs allati harrama Allahu illa bil haqq aha qadful àtàwálé yawma zahab akulu riba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájẹ wéèlé káṣe zina káka parọ́ zina mọ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́sá lójú ogun tọ́ba ti lè ṣe ẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ yẹn fa anta káfíìr ó di kèfèrí nu lọ́dọ̀ tani lọ́dọ̀ àwọn khawarij láyé ń bí wọ́n kọ̀ fún kèfèrí tọ́ba di lọ́la alqiyama ńkọ́ kọ́ ana khalidun mukhalladun fi nnar pé ọmọ abẹnú náà láéláé ta ló sọ báwọn kàwárì. àwọn Mu'tazila àwọn náà nù wàhídíyà làwọn náà àwọn tó rọra wọn dẹ díẹ̀ wọn ò lé bí kàwárì. àwọn ní gbogbo ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá yẹn nílé ayé ń bè à ní pé múmìnì à sì ní manzilati bayna al manzilatayn ń bẹ láàrin ìmánì àtẹ̀fẹ̀rí pé ń bẹ ní àárín ìgbàgbọ́ òdodo àti ìṣe kèfèrí tọ́ba kúkọ́ wọn ní fọwọ́ khalidun mukhalladun finnar yóò mọ bẹ́ẹ̀ nuna láéláé lọ́rùn ọ̀rọ̀ wọn ṣe déédéé pẹ̀lú khawarij láyé ọ̀rọ̀ wọn yàtọ̀ khawarij pé ń kèfèrí lẹ́ẹ̀kan náà mọ̀tẹ́sílà pé ní fil manzilati bayna al manzilatayn pé yóò mọ láàrin ṣe àti ṣe kí ló dé wọn ní sẹ́yìn yìí ọ̀ka ọ̀rọ̀ lọ́wọ́ bá ní wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima. wọn làwọn àyà yẹn ni. ahlu sunna wal jama'a àwọn sọ pé gbogbo ẹni tó bá ṣẹ̀ gbogbo ẹni tó bá ṣẹ̀ pátá gbogbo ẹ̀ṣẹ̀ yóò wù yẹn lè láyé yìí tó lè tọrọ àforíjìn Ọlọ́run bó foríjìn. tí èèyàn bá wá kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́rùn láì tọrọ àforíjìn tó fi kú tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ yẹn ìṣẹbọsọlọ ń bẹ́ńbẹ́ ọlọ́run bò ní àforíjìn láéláé àmọ́ tí ẹ̀ṣẹ̀ yẹn ọba ti tó ṣẹbọsọlọ kọ́ bá jẹ́ kó pààyàn torí pé tó tó ṣẹbọsọlọ kò tó ṣẹbọsọlọ kọ́ bá jẹ́ kó pààyàn jẹ́ ọmọ abẹ lábẹ́ mashi'atillah lábẹ́ pé bọ́ba ti wọ ọlọ́run ọba nínú èròǹgbà rẹ̀ bọ́ba ti ṣe wù ní òṣè tó àwọ̀ lọ pé kó fi sí nana kó tó wà àlùjáná tó bá sì wọ̀ lọ pé kó wà àlùjáná náà kó mọ̀ wọ̀ náà torí pé la yus'alu amma yaf'alu ọ̀hún yus'alu ẹnìkan kì í bí ọlọ́run ọba nípa ti ń ṣe ṣùgbọ́n gbogbo wa ń kọ́ ẹni tá a bí léèrè torí pé ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha àyà yìí mú agbábọ̀ yìí gbogbo àwọn àyà yìí eléyìí ni ojú ọ̀nà àwọn ahlus sunnah wal torí ẹ̀ tawala la láṣejù ahlu sunna dúró dọ́gba ẹ̀rí pé àwọn wàhídíyà aláṣejù ni wọ́n wọ́n ní kò sí àyè fẹ́ni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ láti dẹ́ṣẹ̀ kankan mọ́ tó bá ti lè sẹ́ náà di kèfèrí àbí ọ̀wà ní agbede kan láàrin ìgbàgbọ́ òdodo àti ìṣèkè kèfèrí. yàtọ̀ sáwọn mọ́rídíà aláṣẹ ètò táwọn sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wú ọkọ ọ̀sẹ̀ kò lè pa ìmánì rẹ lára sẹ́wọ̀n pé ọ̀ràn torí di eléyìí eléyìí ó fi hàn wáyé pé ìtẹ̀lé súnà ó túmọ̀ sí kíkọ́ wà láàrin kó dúró dọ́gba o gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé látàrí kó orí pọ́ ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan ọwọ́ àgbẹ̀ ó ti di kèfèrí nù torí ọ sálámà sí ọ asalaamu aleykum ọmọ adam bí ìgbà tó ṣe pé ẹnu fi bà ní ọ òun ṣe tírafíkì so kí ló fà sẹ́wọ̀n káwọn eléyìí tá a lò sún náà nù yẹsẹ alùsùnà kí ni wọn pẹ̀lú wọn alùwàìdìyà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ti ṣẹ̀ fọwọ́ kófò kí ni wọn pẹ̀lú wọn alùwàìdìyà àbá alùsùnà nu yẹsẹ alùsùnà wọn pẹ̀lú wọn ní alùwàìdìyà àwọn tó ṣe pé gbogbo àwọn àyà lérí nìkan làwọn rí ojú kan wọn fi ríran wọn ò ríran rí àwọn àyà tó pa àforíjì ẹni tó sọ yìí pé gbogbo bídí àpáta kúfúrú ni gbogbo ń tọ́lá ṣe gbogbo bídí àpáta fọwọ́ káfíìr kí ni wọ́n pẹ̀lú wọn alùwàìdìyà sálùsùnà ni wọn abẹ́dì alùwàìdìyà wọn pẹ̀lú àwọn ilé ẹ̀ torí pé ojú kan wọn fi ríran wọn ò ríran pẹ̀lú ojú kejì. ẹni tó ti sọ pé gbogbo tó bá wú ọkọ wọn ṣe é sọ́sá ti gbọ́ lọ́ngbọ́ kí ni wọ́n pẹ̀lú wọn mọ́rùjì í mọ́rùjì í nìyẹn kìí ṣe kí ni. kìí ṣe àsùnà ẹni tó wá bá tó sọ fún fífi hàn ọmọ dáràn kan ọ̀nà tó fi dára yìí ọ̀ma tọ́lọ́ foríjọ àbí òní foríjọ lọ́ba sọ ọ̀nà tó dá yẹn lọ́ba ni ah, ó ń tẹ̀ sẹ́bí nǹkan kan ló ṣe ni lẹ́sìn iná lásán máa bá ìmánì rẹ̀ ń so sẹ́wọ̀n pé <laughs> bí ìgbà tó sọ pé tó ṣe mí. túnṣe mi sẹ́wọ̀n kọ́ sọ pé lọ tọrọ àforíjì o máa bá ìmánì rẹ̀ so kí ni wọ́n ń pele yẹn mọ́rìjì yìí sálùsùn náà nu kì í sálùsùn. eléyìí jẹ́ àpèjúwe ẹlẹ́kẹta ètò Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala mú wa fún wa tí ó jẹ́ ká máa má ìyàtọ̀ láàrin ahlus sunnah àti àwọn ẹni tí kìí ṣe ahlus sunnah. torí di eléyìí àti rí àpèjúwe alákọ̀ọ́kọ́ ètò wọn fún nípa àwọn àròyìn ọlọ́run ọba ike alùsùnà àwọn dúró dọ́gba láàrin mu'attila àti mushabbiha àti rí àpèjúwe ẹlẹ́gìjì níbi tí wọ́n ti mú àpèjúwe wá fún wa nípa kádàrà ike alùsùnà àwọn dúró dọ́gba láàrin kọ̀dàríyà àti kíni àti rí àpèjúwe ẹlẹ́kẹta níbi tí wọ́n ti mú àpèjúwe wá fún wa nípa máwọn àyà tó lọ́wọ́ bá ti ṣe ike alùsùnà dúró dọ́gba láàrin àwọn wàhídíyà àti àwọn mọ́rìjìà à ń bẹ ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun pẹ̀lú àánú rẹ̀ kó sì wá lọ́kàn lẹ́ni tó máa tẹ̀lé súnà anábì wa muhammed sallallahu alayhi wa sallam mẹ́sì wa lálásì jù mẹ́sì wa lálásì tó gba ẹ̀sìn náà lọ́wọ́ wa wíwá sí kòńgẹ́ jálẹ̀ títí di ọjọ́ kú wa subhanakallahumma wa bihamdik wa atubu